إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني ni ìtẹ̀síwájú àlàyé أحاديث ahadith tó wà golden hadith from the messenger of allah عبد abdulmalik mujahid ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé ìwé náà jáde hadith tẹ́lẹ̀ kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six là ṣàlàyé lọ́wọ́ èyí tá a dé nípa àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje tí ànábì ní ká jìnà sí ìta ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ ní qatlu nafs allati harrama Allahu illa bilhaq pípa ẹ̀mí tí iṣẹ́ tọ́ tọ́lọ́ ń ṣe àyàfi pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀ àti ṣàlàyé fún wa pípé alqatlu yanqasimu ila qismayni ra'isiyayn tabaníká wo ìpààyàn lórí ilẹ̀ a lè pín sí ọ̀nà méjì tàbá fojú tó jindò wò alákọ̀ọ́kọ́ ni alọ́kọ́tòló àzọ́ èrò èyí tó fojú hàn táwọn afáà pín sí mẹ́ta pé alọ́kọ́tòló lè amdi wàlọ́kọ́tòló ṣìbùhù lè amdi àti alọ́kọ́tòló lè mímọ́ ọmọ pààyàn ó dàbí ẹni pó mọ́ ọmọ pa àti ó ṣeéṣì pa àti wá ṣàlàyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bí ọlọ́run ṣe gbà á láàyè mà àtàwọn ìdájọ́ tó rọ̀ mà kí a lè jẹ́ kí mùtúmù wà kí wọ́n mọ bí Islam ṣe jìndò tó àti àǹfààní tó ń bẹ nínú òfin Islam àti kíkálukú kó lè mọ bí ó ṣe lògbé ayé ẹ̀ tí òfin ní jìn sí òfin pípààyàn yìí ìpín kejì tá a wá sọ ó ní alkotlo ngọ́yìrú zọ́hìrì ìpààyàn tí ò fojú hàn gbangba tá a tú sí ambiguous tàbí ètò wa tí ó wà apparent hmm. ò la tú sí eléyìí ni pẹ̀lú ògo ọlọ́run kásẹ̀ ọ̀rọ̀ alikọ́tìlù yìí láfi kásẹ̀ rẹ̀ lẹ̀ alikọ́tìlù bẹ́ẹ̀ rọ̀ zọ́ ìrì ipa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kú lórí ilẹ̀ tó jẹ́ pé ikú wọn tọwọ́ ẹlòmíín wá ṣùgbọ́n ó lè mọ́ hàn bẹ́ẹ̀ ẹni tó tọwọ́ rẹ̀ wá gan tàbí ẹni tó tọ̀dọ̀ rẹ̀ wá gan lè mọ́ mọ̀ pé òun fúnra wọn ló ń ṣokùnfà kú onítọ̀ àwọn ọ̀nà tó lè gbà wá ọ̀nà méjì náà ni ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni tá a pè ní bilikalam táwọn ilé ìbò ń pè ní utterances àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni bilamel táwọn ilé ń pè ní actions ìyẹn ni àwọn ìṣe wa alákọ̀ọ́kọ́ yìí nínú àwọn tó ń jáde lẹ́nu tó lè fa kéèyàn ó pààyàn kó kẹ́nìkan kú ṣùgbọ́n téèyàn ilé ẹjọ́ lè má fìdí rẹ̀ múlẹ̀ a lè má fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pẹ́ ní ìlú pakódà nìkan kan lè má ronú lọ ọbẹ̀ òní èébú òní èébú àkọ́kọ́ táàmù ń bẹ̀ ó ní fífi nǹkan téèyàn ṣàfẹ́kù búùyàn a máa ṣẹlẹ̀ pé obìnrin míì kò rọ́mọ bí nílé ọkọ a máa ṣẹlẹ̀ pé ọkùnrin míì náà ọ̀rọ̀ ọmọ bí tòun ti bó ṣe gbìyànjú jù tó tó níyàwó kìíní kejì kẹta kẹrin karùn kẹfà kódà ẹlòmíì ní tó yàwó méje tọ́lọ́run òṣọmọ fún kódà ẹlòmíì ò ní so igi ó tún ń dọ́gbọ́n níta bóyá yóò tún wá rí i pé àwọn obìnrin tí èso ọmọ gé tí wọ́n ti bímọ rí lòun lọ ń bá ṣàṣepọ̀ bóyá yóò dòyún kò ní bímọ ó wá ṣeé tí wọ́n bá fi ọmọ bú ẹlòmíì bẹ́ẹ̀ ó lè bọ́ sódì lára rẹ̀ kó bọ́ sí ìbànújẹ́ yóò sì ronú kú tàbí kó gbé nǹkan jẹ tàbí kó para rẹ̀ pé ah, ìtìjú ńlá lélẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o bá fọmọ búùyàn hmm. nígbà míì wọ́n á máa fi búùyàn bóyá obìnrin yẹn jẹ́ akíríboto yẹn ni obìnrin tí kò lójú ara ẹlòmíì lè wá mọ̀ wípé ah, irọ́ kò ṣeé ṣe gómìnà má lásìkò tá a wà yìí ń ṣẹlẹ̀ obìnrin yẹn pé yóò lọ yàn pé ọyàn yẹn ní orí ọmú kékeré ni ọ̀nà tí omi ọyàn ó gbà jáde yẹn ò ní sí ń kò sì ní lójú tàbí kó tiẹ̀ mọ́ lójú kankan kó jẹ́ pé bóyá wọn ò lọ lánìí tí wọ́n ṣiṣẹ́ abẹ fún ọkùnrin míì náà ń bẹ tí kò tó ọkùnrin tí kò sí nǹkan ọmọkùnrin fún tàbó wà fún kò ṣiṣẹ́ lọ́nà kan àbí lọ́nà míì irú eléyìí ń gbà míì tí wọ́n bá fi bú wọn wípé ah, ẹ pínlẹ̀ jàre bóyá ó sọ̀rọ̀ láwùjọ hmm, níbi tó yẹ káwọn ọ̀tọ̀kùlú ti sọ̀rọ̀ òun náà wá sọ̀rọ̀ àwọn ọ̀tá ẹ̀ lè sọ pé kíni ni ẹṣin inú òwe ni ọ̀rọ̀ yẹn yóò jẹ́ ìtìjú fún o lè lọ gbóògùn jẹ lódodo ó para rẹ̀ lódodo ó para rẹ̀ ni ṣùgbọ́n nǹkan kan ló ṣokùnfà tó fi lọ gbé nǹkan jẹ tàbí tó fi para rẹ̀ ọ̀rọ̀ ẹnu tẹ́nìkan sọ sí òun náà ni fífi èébú nǹkan tó ṣẹlẹ̀ sí fífi bù òun ni n tó ṣokùnfà pípa ara rẹ̀ yìí nítorí náà kò ní hàn wípé ẹni yìí òun ló pa kò ní hàn pé ẹni tó gbìn yẹn òun ló pa ó wà ambiguous lédè òyìnbó torí náà ó lè ṣokùnfà kẹ́nìkan ó kú sísọ kò bá kùn gbé ọ̀rọ̀ síyàn sísọ kò bá kùn gbé ọ̀rọ̀ síyàn ilé àmọ́ ìṣẹ̀lẹ̀ sí ọmọ tó ń gbé ọ̀dọ̀ èèyàn bóyá kì í ṣọ̀dọ̀ bàbá àtìyá rẹ̀ ló wà wọ́n lè bu bóyá ó ṣe nǹkan kan bóyá ó kó àwo àwo wá fọ́ bóyá àwo yẹn jábọ́ lọ́wọ́ rẹ̀ ó kàn fọ́ ni wọ́n kàn sọ fún pé ìwọ ọmọ kò níran yìí ìwọ ọmọ tí ò níran yìí bóyá ọmọ yẹn tiẹ̀ jẹ́ bí ọmọ tí bàbá ti kú kódà ó lè níyà hmm? wọ́n kàn ní ìwọ ọmọ ò níran yìí ìwọ ọmọ arún gún yìí wọ́n nírú rẹ̀ líle yín hmm? ìwọ ọmọ arún bóyá ó fọ́ gíláàsì mọ́tò ìran yín gun káàrí wàhálà ọmọ yẹn lè lọ ó lè ronú kó kàn lọ kó sómi tàbí kó pó kún so ó lè ronú tí ò lọ kó sómi kò bá kùn gbé ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi nínú àpẹẹrẹ ní tó lè ṣe okùnfà eléyìí nìyẹn nínú rẹ̀ náà ni fífi èébú ara búyàn pàápàá nílẹ̀ Yorùbá wa yìí èèyàn lè má ṣẹlẹ̀ lókè ọ̀yà bóyá nìkan jẹ́ àárọ̀ bóyá láàbò ara ni tó bá fi bú yẹn ẹlòmíì lè para rẹ̀ o ṣùgbọ́n dájú kí ọ̀yà kò ní túmọ̀ bí yẹn jáfọ́jú mi káfó òun ó pè é ó dáhùn bí yẹn ṣe rí ni ó pè yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ànábì sallallahu alaihi wa alihi wasallam ti kì wá ń lọ rẹ̀ tẹ́lẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nù Allah àtọjọ́ ọ̀kan yìí kó ń tàn ń sọ ọ̀rọ̀ rí jáde lẹ́nu tàbí kó dákẹ́ Imam Bukhari ló gba àdìsí yẹn wá àlérí inú àdìsí nọ́mbà six zero one eight six thousand and eighteen àwọn tẹ̀yìn bá fẹ́ sọ̀rọ̀ kó rí pọ̀rọ̀ rí ló jáde lẹ́nu òun tó bá rí pọ̀rọ̀ rí ò ní jáde lẹ́nu òun kò dákẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ṣáájú ká tó sọ̀rọ̀ bóòdì à ń láti yiri ọ̀rọ̀ nìwò a ń láti ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ yẹn wípé sọ̀rọ̀ yìí rere ni ó fà wá ní àbí aburú tó di pa á ṣe ẹ̀rí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi hadisi Sahal bùnú Sa'ad ó ní man yadhman li ma wa ma bayna rijlayi adhman lahu al-jannah ẹni tó bá lè fi dá mi lójú. ní ti ń bẹ láàrin ètè rẹ̀ méjì àti ti ń bẹ láàrin ẹ̀tàn rẹ̀ méjì èmi náà fi dá lójú ọgbà àlùjánnà kí ní bẹ láàrin ètè méjì òun náà ni ahọ́n yẹn pé tá a bá ní mọ sọsọ kú sọ tó ló lè ṣokùnfà kéèyàn ó kú ìyẹn náà wà ní sọ Bukhari Imam Bukhari ló gbà wá di six four seven four Abu Musa al-Ash'ari òun tiẹ̀ ní wọ́n béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ya Rasulallah ayúlì islámi afdol Islamu wo ló lọ́lá jù tí wọ́n bá sọ pé èèyàn ń ṣe Islamu ta ni islam rẹ̀ pé gédé jù ó kọjá kó fi gbọ̀rọ̀ jẹ́ ká o islam rẹ̀ dájú ṣáká islam lélẹ́yìí tó lọ́lá jù ní tó dáa jù rẹ̀ ànábì ni man salima li muslimuna min lisanihi wa yadihi man salima li muslimuna min lisanihi wa yadihi ẹnikẹ́ni tó ṣe islam mùsùlùmí tó ṣe wípé àwọn mùsùlùmí là níbi ahọ́n rẹ̀ àti ọwọ́ rẹ̀ ẹ̀bùn làǹbí aburú ahọ́n àtọwọ́ kọ́lọ́n kí ó ṣàánú wa. eléyìí ni nípa ọ̀rọ̀ ahọ́n ká mú wá sókè wàhálà dálé kàfàkìs lórí eléyìí náà a lè fi wọ́n lọ lóríṣiríṣiríṣiríṣi wọ́n máa sọ̀rọ̀ ah, kódà wọ́n bá fẹ́ joyè wọ́n fẹ́ joyè ládùúgbò àbí wọ́n fẹ́ jọba àbí wọ́n wọ́n á kàn pàtàn fún un nípa ọmọ ẹrú ní ẹ̀ṣọ́ ọmọ lẹ́yìn ó ń tọ̀ òun sì ti gbélé òun ti gbógo rẹ̀ jáde ó ní gbogbo ó ti ṣe dáadáa sílé òun ò sì gbọ́ rí inú ìtàn àwọn ọmọ kò níran ní bàbá rẹ̀ nígbà bàbá bàbá rẹ̀ bàbá bàbá wa ó hé lọ́nà oko ni wọn ò mọ̀ fi tí wọ́n ti hé wá kódà mo gbọ́ mo mọ ilé kan kì í jẹ́ pé mo gbọ́ gan mo gbọ́ náà ní sá ṣùgbọ́n mo mọ ilé yẹn tó ṣe wípé àwọn wọ́n sọ fún àwọn apá kan nínú ilé ìgbé wọn èso ọmọ ọbẹ̀ nígbà tó dọ̀rọ̀ òye tó má àwọn náà kọ̀ wípé àwọn náà fẹ́ dá lé tàwọn ilé àwọn ìsàwàlẹ̀ a máa dà lúrú a máa fa ẹlò ìtàn oríṣiríṣi ìyẹn ni màá fi kásẹ̀ bí ẹlẹ́nu ká tún máa sọ ìtàn kítàn ká máa pa ìtàn kítàn fáwọn ọmọ àwọn ìtàn tí ò bá mu àti àwọn àgbélẹ̀rọ ìtàn ẹlòmíì bá pa ìtàn míì báyìí wà láàyè ààrẹ ẹlòmíì tí ó gbọ́ nínú àwọn èèyàn tó jẹ́yàn yóò kàn lọ́ọ́ parẹ́ hmm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń sànù wa ẹlẹ́ẹ̀kejì ni actions àwọn ìṣe tó lè ṣe kíni tó lè fà á ká pààyàn ṣùgbọ́n tá à ní fẹ́ tá à ní lè sọ pé òun ló pààyàn àkọ́kọ́ nù ẹ̀ ní embezzlement and misappropriation ká kówó jẹ owó ilé iṣẹ́ ká kó jẹ tàbí ká ṣe owó ní báṣubàṣu ẹlòmíì ya owó ló fi dá ilé iṣẹ́ sílẹ̀ tó sì ti gbé gègé lé ó ti ṣèṣirò pé tíṣẹ́ ìbá ń lọ báyìí tó ń lọ báyìí tó ń lọ báyìí nígbà tó wọn bá fi lo ọdún mẹ́wàá òun ó lálùyọ wọn ó gba ẹlòmíì síbi general manager àbóńlá accountant gbogbo owó iléeṣẹ́ yẹn yóò kàn dá sápò ni níjọ́ tí wọ́n bá sọ fún ẹni tó dá iléeṣẹ́ lẹ̀ bó yóò dé báyìí ó ti fọkàn tán ẹnìkan pé kó bóun mójútó torí pé òun ò fi bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ nípa ìṣirò nípa bí wọ́n ṣe ń ṣe ètò ìṣúná àti ìṣirò owó kò lẹ́kọ̀ọ́ ń pẹ̀ ẹni tó wá fọkàn tán bóyá àbúrò rẹ̀ ni àbẹ́gbọ́n ẹ̀ àbí mọ̀lẹ́bí ẹ̀ tàbálásùnmọ́ rẹ̀ tàbí jẹ́ rẹ̀ lọ́nà kan àbí lọ́nà míì tàbí wọ́n jọ lọ ilé ìwé pé àbá mójútó kínní bí ó kàn dé wọn bá ní iléeṣẹ́ lukudéètì iléeṣẹ́ wó ah, tó bá ṣe báyìí hypertension lè mú lè làágùn bá nǹkan sì kú hypertension lè gbé stroke lè mẹ́lòmíì yẹn ni àrùn rọpárọsẹ̀ látara yẹn ẹni tó kówó oúnjẹ àwọn èèyàn ní ronú lọ bẹ̀ wọ́n kàn sọ pé stroke mọ̀ irú ẹ̀ ó lè kúkú báyẹn ẹni yẹn ló pa ṣùgbọ́n ambiguous kó hàn òun ló pa ní tí wọ́n sọ ni pé ó ní stroke tí wọ́n sọ nìyẹn irú ilé sì wàá pọ̀ rẹpẹtẹ táwọn èèyàn máa ń ṣe irú ilé pọ̀ rẹpẹtẹ táwọn èèyàn máa ń ṣe irú rẹ̀ ni kéèyàn gbọ́ ìròyìn òjijì látara iṣẹ́ tẹ́nìkan ṣe pé a fún ní ìwé lọ gbélé ẹ̀ hmm, sack letter àbí termination of appointment Eh, iṣẹ́ parí máa lọ ẹnìkan ló ṣe flow fún ẹni tó wọn ò sì jẹ́ ó mọ̀ tẹ́lẹ̀ ó lè ṣokùnfà kú ó ń tọ̀ wọ́n yẹn pàápàá tó wáyé pé lọ́nà àìtọ́ ni bóyá ẹnìyẹn ti ṣiṣẹ́ nílé iṣẹ́ yẹn fún ọdún mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n ọdún ló ń lò lóko oṣù mẹ́fà téèyàn bá sì ti lo ọgbọ̀n ọdún ló yẹ owó tó yẹ kó gbà àwọn ọ̀gá iléeṣẹ́ yẹn kàn ṣe pàdé ni ṣe mítìnì kàn ṣe mítìnì ìjọ ń ṣe pàdé pé owó tọkùnrin yìí ó gbà ti pọ̀ ju o ẹ jẹ́ ká wẹ́sùn kàn sí lẹ́sẹ̀ ká kàn sọ pé ó ṣe báyìí ó ṣe báyìí kó má bàa rówó ń gbà gbà tí ó bá débi iṣẹ́ wọn kàn ní mẹ́sẹ́ńjà lọ fún lẹ́tà gbà tí ó bá kà báyìí wọ́n kàn wá àwọn ẹ̀sùn kan sí lẹ́sẹ̀ ni wọ́n kàn sáàkì ẹ̀ ni kó má bàa gbowó yẹn subhanallah yóò wá pé iye ọdún tóun fi ṣerú iṣẹ́ yìí ò lè kú o àwọn tó fún lẹ́tà yẹn lọ́nà ẹ̀tọ́ yẹn ni wọ́n pa ò ó lè mọ́ wàá hàn bẹ́ẹ̀ irú rẹ̀ òun ni ìmọ̀ ṣòfófó àti ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ spying and development of uh, information ẹ̀rí ẹlòmíín bẹ ó ní àwọn ìwà burúkú kan tó ń hù tàbí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan tó ń ṣẹ̀ ṣùgbọ́n tí gbogbo ayé ó mọ̀ àpẹẹrẹ irú rẹ̀ ní ti Bill Clinton nígbà tó jẹ́ eh, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àti ọmọbìnrin tó jẹ́ akọ̀wé rẹ̀ tí wọ́n sọ pé òun fẹ́ nígbà náà tágbé blinkenton kì í ṣe ẹnìkan tọ́lọ̀ ń lọ kádàrá wípé kó jẹ́ ẹni tó ní agbára tọkàn ni ó ṣeé ṣe kó para rẹ̀ o tàbí kó kú lọ́nà kan àbí lọ́nà mi so nígbà míì bóyá ẹnìyẹn lè jẹ́ imam ó lè jẹ́ àáfàá ó lè jẹ́ àlùfáà ṣọ́ọ̀ṣì àbálùfáà mọ́ṣáláṣí ó lè jẹ́ olórí orílẹ̀-èdè ó lè jẹ́ ẹni tó wà nípò òṣèlú ó lè jẹ́ ẹni tó wà nípò agbára ó lè jẹ́ ọ̀tọ̀kùlú ó lè jẹ́ èèyàn ńlá wọn a máa ṣe náà tí wọn bá fẹ́ ba tèèyàn jẹ́ o wọn à ní káwọn èèyàn lọ máa ṣọ lọ́wọ́ wọn máa ṣọ lẹ́sẹ̀ títí títí títí títí títí nǹkan kan tó ṣe wọn kàn gbé ni wọn ò wá ní lọ ṣe ìyẹn tó dá padà sọ yẹn náà ìyẹn ni blackmailing àti extortion wọ́n lè wá gbé ní wọ́n yà àwòrán ẹ̀ wọ́n àfihàn wípé kí n kó kókó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ipò tó ló fẹ́ dùn yàn àbí wọ́n ti mọ̀ pé òun ní wọlé o àbí òun ni wọ́n mú àbí òun ni kankan tọ́ sí lọ́fíìsì pé sọ pé o resign òṣìṣẹ́ ìjọba mọ́ wọ́n ti rí pé òun ni ó di director àbí òun ni kíní àìjẹ́bẹ̀ kíní àáfihàn ayé o bóyá wọ́n rí nílé aṣẹ́wó bóyá ń gbà tó lọ ilé ìbò bóyá wọ́n rí pẹ̀lú obìnrin míì bóyá ó ti kówó kan jẹ rí bóyá sàtífíkéètì tó ń lò ó fọ́ọ̀jì ẹ̀ ni hmm, ìyẹn ni pé ayédèrú ìwé ẹ̀rí ló ń lò àtòríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ń gbọ́n ṣùgbọ́n omi ń bẹ kéye pé ọ̀yẹn ni blackmail extortionist ni pé wọ́n ó máa lọ fi gba nǹkan lọ́wọ́ rẹ̀ fún five million wá tó bá ti fún wọn ìgbà tí ó bá tún fi tóṣù mélòó kan á lọ fi hàn àwọn èèyàn á lọ fi àwọn àwòrán ìran èèyàn tó bá ti mówó wá ó kàn lè lọ parẹ́ ìdànù Ah, gbà owó tí wọ́n gbà ń ti pọ̀ jù kí lóun wá fẹ́ fi fáwọn ọmọ omi wa ń bẹ wọn ò ní gbowó lọ́wọ́ rẹ̀ wọn ò sì ní lọ wọn ò ní lọ bẹ́rù bá lápẹ̀lú lápẹ̀lú hmm, wọn kàn gbé jáde lójijì ni tó bá jí làárọ̀ báyìí tó bá wo social media tàbí tó wo àwọn news yóò kàn bára ẹni tí wọ́n ti gbé ah, kàkà kílẹ̀ kú ilẹ̀ ó sá yóò kàn parẹ́ ẹni tàbí kí wọ́n fi hàn báyìí pé kí ló fẹ́ ṣe bóyá wọ́n ń du ọba àbí nǹkan kan báyìí yóò kàn parẹ́ rẹ̀ bóyá ó ti wà lórí ọba pé á ah, tí wọ́n bá lọ bí kinní síta òun ó yọ òun yóò kàn parẹ́ ni yóò lóun fẹ́ kú sórí oyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí máa ń ṣẹlẹ̀ irú ẹ̀ náà ni tí wọ́n bá rán àwọn apààyàn síyàn ayákìlá hmm, ayákìlá àwọn kan sọ pé àwọn kan pa pàápàá àsìkò tọrọ banditry àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n ń dì wọ́n mọ́ra pààyàn àtàwọn tó ń jiyàn gbé wọ́n kàn láwọn ajínigbé ló gbé wọn ò ní ìgbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ asin ẹlòmíì wọn kàn lọ sọ ni wọn lọ rí iná akànrí pé iná jó kú sínú iná yẹn hmm? wọn rántí ń gbà kan ẹnìkan ó ní ilé iṣẹ́ kékeré kan tó ti tàbí ilé ìtajà kan wọ́n bá tó dira rẹ̀ tí wọ́n bá lórí ìdè nínú ilé ìtajà yẹn wọ́n bá ní orí ìdè nínú ilé ìtajà yẹn tí iná sì jó pa síbẹ̀ àwọn èèyàn wá ń sọ pé ó lọ para rẹ̀ ni pé ó sora rẹ̀ ní okùn ó sì fìná síbẹ̀ yẹn kódà àwọn ò sọ pé òun mú ẹnì kankan pé òun ló ṣe kí o pé òun ló pa tàbí àwọn kan lójú náà ń pè é dùn ní ìwádìí kankan ò sọ bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń sọ pé bóyá wọ́n sàfihàn àwọn míì sọ pé bóyá ó ronú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, àwọn kan wọ́n lè lọ ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ lọ́ndà organized crime àwọn ọ̀daràn wọ́n kàn jókòó wọn ronú ọkọ̀ ẹlòmíì ó máa lọ báyìí hmm, ọkọ̀ akóyọyọ kan ó yọ sí lójijì yóò gun orí ẹ̀ tàbí kí ọkọ̀ àjàgbé yẹn ni tipa tàbí tírélà àjàgbé wọn kàn yọ sí wọn ó gun orí ẹ̀ dẹ́ẹ̀bà wọn ó lè sọ pé bírèkì fèèlì ni. ìjánu ọkọ̀ ló ṣe kí ni ni ò mú mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti lọ fún lówó ẹ̀yin ò ní líǹkì ẹ̀ kò ní ṣe fi kò sí bẹ́ẹ̀ ṣe ṣèwádìí ẹ̀ ní rì wọ́n kàn sọ pé ó jáàmù ni ẹlòmíín sì ń bẹ kó tó kú nílé ni ti lọ yọ gbogbo àwọn páìpù àti rọ́bà àwọn irin tó tó gbé epo tó mú ìjánu bírèkọ̀ tó ń gbé lọ́bẹ̀ wọ́n ti lọ yọ wíwá ti ń rìn lọ báyìí yóò tẹ bíréèkì kò ní mú báyìí ó kú ni ẹlòmíràn ó ti la táyà oríṣiríṣi nǹkan ṣùgbọ́n kò ní hàn ẹni tó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irúfẹ́ rẹ̀ òun náà nìkan fún yàn ní ntaàmọ̀ sí májèlé poison májèlé tí wọ́n wá fún ẹni yẹn kò ní jẹ́ májèlé tí ó pa lẹ́ẹ̀kan náà yóò tó bí oṣù mẹ́fà àbí lọ́dún kan lára ẹlòmíì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá wá yá tó ń tọ́wọ́n bá kú wọn ò ní lè ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ẹnì kankan ọlọ́run kò ṣàánú wa lọ́dọ̀ àwọn eléyìí ó lè fa àwọn ìpààyàn hmm. ẹ̀rí nínú rẹ̀ ni kíkó ìtìjú báàyàn kíkó ìtìjú báàyàn ó lè ṣokùnfà irú obìnrin tí wọ́n fipá bá lò pọ̀ bóyá ńgbà tí wọ́n wá tí wọ́n mú obìnrin yẹn àwọn bíi mẹ́ta àbáwọn mẹ́rin ọkùnrin méje wọ́n fipá bá lò obìnrin yẹn lè lọ parẹ́ lóòótọ́ ó parẹ́ ṣùgbọ́n nǹkan kan ló ṣokùnfà ẹ̀ nǹkan kan ló ṣe kí ni òun ló ṣokùnfà irú rẹ̀ hmm? ah, ọlọ́run kò ṣàánú rẹ̀ nínú rẹ̀ òun ni àṣehẹ̀ kí wọ́n ṣàṣìyàn ó ń tọ̀ ọ́n kò mọ tí ń ṣe mọ́ hmm? irú ẹlòmíì lè sọná sí rẹ̀ ṣehẹ̀ àti ṣàlàyé ìyẹn ìdán ká ṣàṣìyàn nínú tẹ́nìbù sábọ̀ àlèmọ̀bì kọ́ọ̀tì náà àti ṣàlàyé sí ìlú lẹ́kùnrẹ́rẹ́ àfàtì máa pààyàn ó lè ṣokùnfà kéèyàn ó kú nínú rẹ̀ omi tá a mọ̀ sí àlàáìnù ifu àì ojú bú ọlọ́run sọ ọ́nà sọ́rọ́tù nurse kúlà áwùdù bọ́bí nurse mẹ́lìkì nurse láhì nurse min sharri al-waswasi al-khannas alladhi yuwaswisu fi suduri an-nas min al-jinnati wan kúláàdù rọ́bì falakọ̀ mi iṣẹ́ rí wọn kọ́lákọ̀ sọ́lọ́dù falakì min ṣáàrì gọ́ọ̀sìkì ìdá ọkọ̀bà min ṣàrí nàfà sí àti fìlẹ́kọ̀dà min ṣàrí háàsì dín ìdá àsàdà pé ká máa sáàdì ọlọ́run ká máa wá ìṣọ́ ọlọ́run níbi aburú àwọn oníkèéta nígbà tí wọ́n ń ṣe kèéta wọn afa ṣàlàyé pé ojú ubú ń bẹ ń bẹ a máa pààyàn ojú ubú náà ọ̀rọ̀ míì tó didi ní o. mi ní fẹ́ ṣàlàyé pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tá a bá wo hadith kí sọ sahal bunu hunayf àti amir bunu rọ̀bíà ìtàn ọ̀rọ̀ tó wáyé sàbí kátà ń pè ní sahal bunu hunayf àti amir rọ̀bíà tẹ́tẹ̀lá lọ hmm? tá ń pè ní sahal ìgbà tó ń wẹ̀ ní arákùnrin tá à ń pè ní ahmed múnà ọ̀rọ̀ bí àìwá rí wọ́n sì ní ẹni yẹn jẹ́ ẹnìkan tó funfun yẹn ni òun èèfù yẹn ó wá ní máa rọ àyètú kàlẹ̀ ìyẹ́wò mi wàlà jíìdà bá a tì á èyí mo rí lónìí mi ìrírú ẹ̀ rí o mi sì tí ì rí awọ tó jọ̀lọ̀ ara tó ń dán ẹni tó fàìn báyìí mi ò tí ì rí rí fa lóbi tọ̀ sáà lẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ̀rọ̀ yẹn báyìí sáà ló sì wó àwọn èèyàn wá lọ sáré bá nàbí pé ah, sáàlù nǹkan kan ti kọlu sáàlù sáàlù dákun nǹkan kan ti kọlu ó gbàtàn gbé dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wá ń béèrè oríṣiríṣi ọ̀rọ̀ tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé arákùnrin táǹpé ní ámìrò yìí ló wò ànábì ní àlàmà yàtúlò ṣé ọ̀kọ̀ọ̀kan nu yóò wá mọ̀ pàkejì ni ó fi hàn gbólé pa ṣé ẹ̀tún wá mọ̀ para yín ni hàlà hmm? ìdẹ̀rọ̀ àyíta mẹ́rin òjìbùkà barokta èé ṣe ń gbà tó rí nǹkan tí ó jọ lójú tó yà ọ́ lẹ́nu pé ah, ẹni yìí fàyìn tó tọrọ àlùbáríkà fún barokta èé ṣe tó ṣe bẹ́ẹ̀ mo fẹ́ lò ní ọ̀rọ̀ àlẹ́ẹ̀mẹ́ yàtúlù ahadukum akha látara àìnù ojú tó fi wó yẹn ó ń pààyàn dáadáa ló fi jẹ́ pé gbogbo ìgbà láti mọ sádi ọlọ́run níbi ojú ubú ẹ̀rí pé tí wọ́n bá bímọ tuntun báyìí ẹ̀kọ́ táwọn bíi kọ́ wa tí wọ́n gbé inú ẹ̀jẹ̀ báyìí rọ̀ọ́yì ìdókà bíi kálímọ́tì la ìtààmẹ́tì min kulli shaytani wàhámà wa min kulli àìní láàmà mo wá ìṣọ́ fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tó pé orúkọ ọlọ́run àwọn ìtàfihàn sádìí ọlọ́run ọba ní kó lè ṣe ìtọ́ọ̀nì kúrò lọ́dọ̀ gbogbo ohun tí ń jẹ́ ìṣù pátápátá wàhálà àti gbogbo ohun tó lè tààyàn tàbí tó lè sànyàn tàbí tó lè sọ̀yàn to sting hmm, àwọn nǹkan tó lè hmm, tó lè tààyàn bóyá bíi kẹ́ńkẹ́ń ó lè fọ́ọ̀yàn tàbí ó lè fi gíní ó lè sọ̀ọ̀yàn ẹbí ejò tó sọ tó sọ yọká tó sọ eyín rẹ̀ tó sọ lóńtàn tàbí bí ejò tó sààyàn jẹ tàbí àwọn ẹranko míì tó lè géèyàn jẹ gbogbo ẹ̀ ń wá fún ẹ wàmí kó lè àyíní làámà àti àwọn ojú bú ọmọ mi yẹn rí nígbà tí wọ́n bí ọmọ tuntun nígbà tí èdìjọ́ keje tí wọ́n sọ lóko yóò máa joro joro joro nígbà tí ó bá dáhàrọ̀ sọ wọn lóko wọn lọ́mọ ti gbẹ́mí ní o àwọn ojú ibú ti wá wò ó a mọ̀ fi dáàbò bò àwa gan àròdò wíkà lè la ìta mẹ́tì ṣáàfì mọ̀ kọ́lá kọ̀ a mọ̀ sọ gbà ń gbólóhùn yẹn tá a bá sì rí ẹnìkan wíyá ó fáìn ní tá sọ pé ah, ẹni fáìn báárọ̀ kà lọ́ọ̀kù lákà báárọ̀ kà lọ́ọ̀kù

ọ̀rọ̀ àdáyínú bí a lọ́mọ ṣàlàyé àwa náà sì lè lọ kà ń pa inshallah ta'ala hadith yẹn fún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà nù muwatta imam malik hadith one eight one one ó wà nù ibn majah three six three eight ọlọ́run fún wa lágbọ́yé hadith tó sọ yìí tó lálàáfíà ibi ìlà dúró pẹ̀lú ògo ọlọ́run lórí al nínú hadith nọ́mbà ninety six nínú two hundred golden hadith tánàbí ní ìtítánibù sábò àlèmọ̀bìkọ́t ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje nínú rẹ̀ ní alkọ́tù pípààyàn kọ́tù nọ́ọ̀sì láti haramallahu illa bilhaq ẹ̀mí tọ́lọ́ ń ṣe léwọ̀ ká lọ pa á láì ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀nà àṣàlàyé àbẹ́ọ́lọ́run ọba àlekẹ́ ọlá gbogbo ń ta àṣàlàyé èyí bá a mú bẹ́ẹ̀ ọ̀dọ́ rẹ̀ náà ló ti wà kó mọ́ dùn wá ládàá rẹ̀ o èyí tá a wí tí ò bá mú wá látọ̀dọ̀ ara wa tàṣẹ tán bóyá látara àgbàgbé àbí látara ìmọ̀tó àbí látara ìlágbọ́yé àbí látara ìfojúfò ọlọ́run kò ṣe àforíjì rẹ̀ fún wa o àtàrà tá a gbọ́ àtẹ̀yìntẹ́ àwa tá a sọ àtẹ̀yìntẹ́ gbọ́ ọlọ́run jẹ́ abánabi ìwọlé ọlá kábánabi ìwọlé ọlá ọjà àlẹ́yìn ànábi wàhálà wa nínú gbogbo aburú gbogbo àwọn tá a sọ ẹ̀ mọ̀jẹ̀ kó ṣẹlẹ̀ fáwa náà mọ̀jẹ̀ tọwọ́ wa ṣẹlẹ̀ síyàn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته